àtọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún òjíṣẹ́lá muhammadin sallallahu alaihi wa alihi wasallam ọlọ́wọ́n bá tí ó ṣe ní rọrùn fún wa láti lè tẹ̀síwájú nínú àlàyé ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala èyí tó jẹ́ náà ni ìmọ́lẹ̀ tí ọlọ́run ọba sọ̀kalẹ̀ fún gbogbo èèyàn àti àlìjànú sí láti jẹ́ ìmọ̀nà fún wa ojú ọ̀nà tí ó wà mọ ọlọ́run ọba sìn àbí tíṣẹ̀mí ayé rẹ̀ ó dáa níbo ọlọ́run ọba ṣe fẹ́ kó dáa fún wa ó sì jẹ́ pò náà ni ti ń jẹ́ dídáa àyàfi ẹni tó bá kọ̀ǹsídà kùránì nínú gbogbo nǹkan tí bá ń ṣe. Qur'an yìí ọlọ́run ọba sọ̀kalẹ̀ fún ànábì nígbà tí gbogbo èèyàn wà nínú jahiliya ti wà sharrin àìmọ̀kan tó lágbára ìtí máa ń jẹ́ kéèyàn máa mọ orí ọlọ́run ọba mọ́ òun náà ni pé nígbà tí èèyàn bá ti rí mọ́lẹ̀ tó ti wá mú àwọn àǹfààní kan wá fún un nílé ayé rẹ̀ yóò wá rò pé àwọn àǹfààní ọgbọ́n kan tó ń gbọ́n tẹ́lẹ̀ ló jẹ́ kí àwọn àǹfààní ilé ayé yẹn bá òun lápẹẹrẹ ọlọ́run fún yàn ní mọ́lẹ̀ láti mọ ní tó tọ́ yàtọ̀ sí tí ò tọ́ ìmọ́lẹ̀ yìí ọ̀ǹtì tó bá tó yọ́pò ní ìbá mọ bóun ò bá ṣe rí láì sí ìmọ́lẹ̀ ibẹ̀ òun náà ni ìmọ́lẹ̀ Qur'an gbogbo atajú kò síbi bá ilé mi alhamdulilayi rabbil alamin a ní ìpìlẹ̀ kan pàtó tó yẹ pé ìpìlẹ̀ yìí ibẹ̀ ni ìgbàgbọ́ wa ti bẹ̀rẹ̀ òun náà ni ó ń fa ẹni tí a bá ti rí tá a bá fẹ́ mọ bí orí Ọlọ́run ṣe tó lára wa ẹ kàn wo ẹni tó jẹ́ pé kìí ṣe ìmọ́lẹ̀ mùsùlùmí ni àmọ́ kò lò mọ́lẹ̀ Qur'an àti sunna bẹ́yìn ṣe ń lò ẹ wo ìwà rẹ̀ wẹ̀ yìí ẹ wò sọ̀rọ̀ sí rẹ̀ wò bó ṣe ń bí oúnjẹ ẹ rí pé ah, kí ló ń ṣe báyìí bó ṣe kó fi ọwọ́ أَوَمَنْ كَانَ مَيْتًا فَأَحْيَيْنَاهُ وَجَعَلْنَا لَهُ نُورًا يَمْشِي بِهِ فِي النَّاسِ كَمَنْ مَثَلُهُ فِي الظُّلُمَاتِ لَيْسَ بِخَارِجٍ مِنْهَا كَذَلِكَ زُيِّنَ لِلْكَافِرِينَ مَا كَانُوا يَعْمَلُونَ جزاك الله خيرا ọlọ́run ها ẹ̀rí àpẹẹrẹ ẹni tí ń bẹ nínú òkùnkùn tí àwọ̀ ọlọ́run bá fún ní ìmọ́lẹ̀ tí ń rìn pẹ̀lú ìmọ́lẹ̀ yìí láàrin àwọn èèyàn tó náwà dẹ ní ìmọ̀nà ìjẹ́ ilé fi wé ẹ tí ń ṣùà nínú ẹmọ̀ kan kò sí nínú ìṣòro kan àmọ́ ayé yẹn ti dàrú ma lọ́wọ́ débi wípé ó kọ́kọ́ ní láti understand pé ayé kankan ò sí ohun ọlọ́run fáwà nínú problem yẹn alhamdulillah àti bọ́nù pé kẹ́nìkan sọ pé ah, ayé ní sí ọ́ ní ojú oríṣẹ́ àwa ti ní bá understand pé à ah, kò lè rí bẹ́ẹ̀ báyìí àánú ọlọ́run kan ní lọ́tọ̀ báwa ṣe wáyé ààrí ti jàǹkáwọ̀ ọ̀rùn

ó ń wọ́ lójú ẹ̀ ní fi ń wọ́ mùkíbàna aláwájì àhàdá bíyàn bá fẹ́ fi rú rẹ̀ mọ̀nà síyàn lè tẹ̀lélé amma yamshi sawiyan ala siratin mustaqim ti gbogbo o nǹkan kan lọ́lọ́run fi ṣàánú kódà ká nínú àwọn ọ̀nà tọ́lọ́run máa Ramadan kan náà lèyìn ó ṣe lọ́dún kan tí gbogbo ọ̀rọ̀ yóò sì máa yàtọ̀ láti ìgbà náà títí tí ó fi jẹ́ ògbìn alkiyama títí yóò fi kó láyé ẹlòmíì inú Ramadan lọ́rọ̀ rẹ̀ ó bẹ̀rẹ̀ sí dáa dídáta àgbàlérò ọlọ́run ti ṣàánú mi àti yín o dídáta àgbàlérò kìí ṣe dídá pé ó bẹ̀rẹ̀ sí lówó àwa náà ti àwa ti mọ̀ tí wọ́n pín dá dídá tó jẹ́ pé lọ́kàn wa a rí wípé àmọ̀dúpẹ́ ìmọ̀nà yí ọlọ́run كما جاء في الحديث جابوا شوانو حديث Imam Muslim, النبي محمد sallallahu الله عليه وسلم أدي masalasi ní jọ́ka ó wá rí àwọn èèyàn tí wọ́n àwọn mùsùlùmí tí wọ́n jókòó tí wọ́n ń sọ̀rọ̀ Ànábì wa ní sálàsálà má àjílásàpọ̀ wọ́n ní à ń dúpẹ́ fọ́lọ́rin jalasna àwọn dúpẹ́ pé an hadana Allah àwọn náà lọ́lọ́run wá fi mọ̀nà yìí ìgbà tí Islam bá di nǹkan tí ìwúyàn àìní náà wá jì báyìí ni wọ́n rí bẹ́ẹ̀ kéèyàn àìní subhanallah èmi mo wá róbìnrin olóbìnrin tí mo mi ò lè dáwà kí ni mi ó bá bẹ̀ bí èmi أفمن يمشي مكبا على وجهه أهدى أم من يمشي سويا على صراط مستقيم أمن يمشي سويا على صراط مستقيم jẹ́ ẹni tí ó lọ bẹ́ẹ̀ wé ẹni tó jẹ́ pé bóòrùn ṣe rìn àwọn èèyàn gan kó lẹ́yìn tí ò fẹ́ràn rẹ̀ ó wù kó jẹ́ pé inú mara ti ẹ̀lú náà ní jama bẹ́ẹ̀ fẹ́yàwó ẹ̀tì ní lánà ó ti ní ẹni tí ma wù yìí ọlọ́run ṣe bẹ́ẹ̀ ọlọ́run sọ́nà suratul Hujurat lónìí wọ́n lè rí àbàbà ilaykum al-iman واعلموا أن فيكم رسول الله لو يطيعكم في كثير من الأمر لعنتم ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون آمين رسول الله لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا àwọn ọlọ́run ti sàánú àwọn ọmọ ní àti tí wọ́n lórí ìlò pé àgbé àdáyé ìdìdè láàrin àgbé àdáyé ìdìdè láàrin gbogbo ẹni tó wà lágbègbè tí a fà súnà wà ń bẹ́ẹ̀ fún àdúgbò lọ. Yàrá ìmú a fà a fà súnà ẹyọ kan ìmọ̀lẹ̀ gbogbo tó wà. Ọlọ́run ni yẹ́tùlù àlẹ́ ìhòòhò àyà àti wọ́n yọ kí wọ́n ẹni yìí ìyàn mẹ́gbà gbóríde lóṣù ayé yìí o náà ni ó máa kà fún àyá ti àwọn àyà rẹ̀ wọ́n ayé mọ̀hún mìlìkìtà wọ́n ìzẹ̀kí o náà ni ó máa fọ̀wọ́n mọ́ lóyẹ̀ tánàbí bá pẹ àwọn apá ní wọ́lọ́pọ̀tọ̀ fún bí i ẹni tí ó fọ́yàn mọ́ ni kan sọ pé

المؤمنين إذ بعث فيهم رسولا wọ́n ní àwọn náà àti ṣe yí lóore àti gbé ìkẹsọ́jọ́ yín nípa gbé ìṣẹ́ ìlà rẹ̀ gbogbo ẹ̀ tó bá wà gbogbo ibi tí àwọn àbá sọ̀nà ọlọ́wà sọ̀nà tó ìmọ̀ ọlọ́run sọ pé ìkọ̀kọ̀ ìkọ̀kọ̀ لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وماذا؟ ولقد أخذ الله وكتبنا بني إسرائيل وبعثنا منهم اثني عشر نقيبا وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي فآمنتم برسلي وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا لو لأكفرن عنكم سيئاتكم ولو جمل منهم جنات تجري من تحتها الأنهار فمن كفر بعد ذلك منكم فقد ضل سواء السبيل Subhanahu wa ta'ala gbogbo tí bá ní àwọn bàbí ìsọ̀rọ̀ ìlú ṣe bá wáta àìforí jìun wọ́n bá ṣe àwọn ọ̀tá lẹ́sọ̀ ìní máa pọ̀ máa jùlọ pẹ̀lú ẹ́ ọlọ́pàá ìyàgbókùnrin ìní máa fún ìmọ̀ràn pẹ̀lú ní sísí pé ìrìn ìkọrin àjọ èmi àti àjọjẹpa wà ọ̀dọ̀ mi lẹ́wà láì àkọ́tún sọ̀lá tẹ́ ẹ bá lè máa kírun wà á tẹ́ ìtukù zakata tẹ́ ẹ sì jẹ́ kí ahọ́n kó bá ilé wípé ẹ̀sùn yọ zaka wà á máa tún bẹ̀rù sèré ẹ nígbàgbọ́ sáwọn òjíṣẹ́ tó máa ń sẹ́yìn wà á dìjà tó mọ́ ẹ sì pọ́n ń sàkálẹ̀ wọn wà àkọ́rọ̀tùmù lọ àkọ́rọ̀dà hasan yàtọ̀ sí pé tó yọ zàkẹ́yẹ tó ń yọ nínú owó orí náà sójú ọ̀nà ọ̀lọ́ ẹ̀dùkọ́ mẹ́kọ́ mọ́sá sí ibì kan mẹ́kọ́ lè kí ibì kan wọ́n ní wọ́n fẹ́ gàgà sí ibì kan tí ti ran àwọn mùsùlùmí lọ́wọ́ wà àkọ́rọ̀tùmù lọ àkọ́rọ̀dà hasan yàtọ̀ sí pé wà pẹ̀lú inú lẹ́wọ̀n kan náà kò sí yìí á màá sì tẹ̀fì yín náà ṣùgbọ́n wọn lọ káfọ̀rọ̀ bá dàda ní ká ah, àwọn ẹni wà díà kí lọ́nà bá tó bí ìkọ́ wọn tó sọ̀rọ̀ ìta ìzàká ìmọ̀ ìbẹ̀rù sí wà á àdìsẹ́ tó mọ ogun ẹ̀sìn sàmálẹ̀ wọn. àgbẹ̀ ọlọ́run tí ó fi wá ṣe kò gẹ́ orí ọlọ́mọgbàpò lọ́wọ́ wa lọ́wọ́ wa orí Islam ìṣòro ìdíyàn máa ń pẹ́ tán nǹkan kékeré ó sì lè bàá jẹ́ ìsókínkín àwọn ọ̀bàdíjẹ́ bí yóò bá sọ́ra sókínkín bí yóò bá ti sọ àwọn ọ̀bàdíjẹ́. ibi tó yẹ pé bí yóò bá wọn yí rẹ̀ Sheikh Abdulaziz Baz Allah nígbà tí wọ́n bí wọ́n pé ìjọlọ́ lè fún ìrìn àwọn orí kakó sì bá padà wọ́n bẹ́ẹ̀ ní ìwà ti dúpẹ́ yìí. gbogbo ní bẹ lára wa tá àwọn ayé rẹ̀ à ń dán ọlọ́run bá wọ́n kókó gbà lọ́wọ́ wa yìí ọlọ́run gbòòrè lọ́wọ́ ìfọ̀kan wa ẹ̀dá òkú ìtọ́lọ́ èyí ká gbìyànjú kálára di ẹ̀sìn yìí tọ́lọ́ wá fún wa yìí ẹ̀dá òkú ìtọ́lọ́ ẹ̀jẹ̀ kúrà bí ọ̀wárí kankan dúpẹ́ fún wọn èyí náà ẹ lọ béèrè lọ́wọ́ àwọn tí súnmọ́ ò tí ọ̀rọ̀ lọ́rùn mi ti ẹlòmíì náà ò irú báwọn èèyàn fẹ́ ràn ọlọ́run báyìí ó ní òwe kan tó wọn pa ó dàbọ̀ sàádé ni wọ́n sọ fún wọn pa ilé ìfúnṣe ó ló sì pé ah èmi rò pé alákọ̀ọ́kọ́ ìgbà òun náà bá wọn wọn ni wọn sọ pé laysa al-ibratu an tuhibba walakinna al-ibrata an tuhabba kì í ṣe nǹkan tó wọ́n jẹ bàbàrà ni pé ó fẹ́ràn náà wal-ibratu èyí tó bàbàrà ni kọ́ fẹ́ràn rẹ̀ èmi náà gbé yìí بل العبرة أن تحب لأن الله كريم إن أحببت الله يحبك tí wọ́n ní bá fẹ́ ọlọ́run kò tán tí wọ́n dé bá wà sí yí ọ̀sẹ̀ lẹ́ ọlọ́run yìí pààyàn ti àdìsí wà fún. sallallahu alaihi wa ma taqarraba alayya abdi ilayya bi shay'in kò sí bí ẹ̀wọ́n fi súnmọ́ ní ọlọ́run ọba tó tó nǹkan tí mo ṣe lórí. ẹ̀yìn rí ẹrú ìyàtà ọ̀rọ̀bù aláìyà tí ó fẹ́ mọ́ wá súnmọ́ fọ́lọ́ mínà wà fi lórí àwọn ọ̀pá tí ó tó jọ ọ̀rọ̀ ẹ̀lẹ́ lórí àtàwọn òfin bá ẹ̀rùn ibi tó sáájú ni pé àhábàmọ́ àhábàmọ́ so al-ibratu an tuhibba Allah ma anna al-ibratu an tuhabba

já àìlẹ́yà tó bá wá bí mi ọlọ́run lẹ́yìn tí rìn ìmì ọlọ́run àbáyẹ ti sáré ṣùgbọ́n kí ni ọgbọ̀rọ̀ wá nǹkan àwọn ń ṣe irọ́ ti pọ̀ jù irọ́ ti pọ̀ jù irọ́ àìgbàfọ́lọ́run ti pọ̀ jù ṣùgbọ́n láwọn sàábí ànábí ò ṣe wá rí man kana minkum muqtadiya en tí ó bá zuwa ri ko se fali ya tari ni man qadiman ó mú àwọn sabi àwọn ni ko sari ko se oni ulaika sabu sunnasa àwọn sabi ni amanu al ummati quluban àwọn ni imani wọn piju wa aqalluhum takallufa en tí ó bá ti yé wọn ko ise pe ah ijo kini yo yé mi tó bá yé ti yé ta ko pretend pretense ti pọ̀ jù lọ́dọ̀ tiwa because abẹ̀rù èèyàn bí wàá ṣe bẹ̀rù ọlọ́run lọ. àfẹ́ káwọn èèyàn bá wa níbi ìbàjẹ́ àmọ́ àtijọ́ ọlọ́run. àìkọ́ ìsìndá ọlọ́run tó bá wọn nínú àwọn kátà bá fẹ́ ṣe nígbèsí ayé wa. láì ìyọ̀ǹda mi nítorí ọlọ́run a mọ̀ sí kí nítorí ọlọ́run a mọ̀ ọ̀dà àkúrò ọlọ́run fi kiri kódà ìgbà bàrà nǹkan tó bá so mọ́ náà yóò bá ti yọ owó àdúgbò àǹfààní kan fún alẹ́ ìrìn ayé torí ẹ̀ tí nǹkan bá lé níbi ẹ̀sìn èyí pọ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ kí nǹkan yẹn máa mú àwọn ọ̀rọ̀ ayé kan wá bẹ̀rẹ̀ àwọn yóò pọ̀ sí Ibrahim ìjẹsùn náà ẹ wá jẹ́ nǹkan yẹn mú àwọn dáadáa kan wá níbi àwọn ọ̀rọ̀ ayé àwọn yóò pọ̀ sí ẹ̀ èyí tó wá le jù lọ́dọ̀ tí wọ́n ní pé wọ́n sì wọ́n dá ọlọ́run pé àwọn aláṣẹrí ọlọ́run ni ẹwọ gbogbo oríṣiríṣi nǹkan bá ń ṣe láyé lẹ́ni kápólé spell láìsí gbogbo lébẹ̀rẹ̀ ara rẹ̀ kó tí ó wà pọ̀ ọlọ́run nìkan gbá torí ọlọ́run nìkan ni yóò sì wàhálà níbi pé yóò sì wàhálà níbi pé so kásìlọ́mọ̀ gbogbo àwọn iṣẹ́ èèyàn kan dára ẹ̀ láàmú ńlá yẹkùn bìlà tí ìbá ti pé ọlọ́run ọba nìyàn kan wá torí rẹ̀ sábẹ́ ṣe tó fẹ́ ṣe ìyẹn kan ti wàhálà lásán yóò padà dán yàn ẹni sí ẹ̀kọ́ tèmi náà make òun náà ni sọ́ọ́lẹ̀ náà make yọ òun sì wà ní ẹ̀nà ìwọ́sí wa náà the same effort nǹkan ọ̀kan tó di méjì tẹ̀lé méjì àníyàn náà àníyàn ti yàtọ̀ sáníyàn ti níjọ́ tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ àníyàn ti yàtọ̀ lánàá ṣàlàyé fún wa nípa Suratul Mulk àlàyé Qur'an ó wà nínú hadithu hadith Abdullahi ibn Abbas radiyallahu anhu tó wà ní sahih wípé nínú tánàbí máa ń ṣe nínú Ramadan orí yàtàdárọ̀ sùn Jibril ó ní kana an-nabiy sallallahu alaihi wasallam ajwada an-nas ànábì ní ma tọrẹ jù wa kana ajwada ma yakun ìgbà tánábì ma tọrẹ jù ní fi shahri ramadan ní ramadan ina yalqaw Jibril nígbà tí Jibril bá wà bá nàbí sallallahu alaihi wasallam pé áìkì ẹgbà ti jiyàn lọ́wọ́ àwọn yìí ìyẹnà kí ni wà níbẹ̀ fún ọ ni ànábì yàtàdàrọ́sù ní Qur'an fi layali Ramadan tó bá di alálẹ̀ Ramadan Jibril wà kọ́ ànábì ní Qur'an nítorí ẹ̀ làwọn bá ń sọ pé táwa ń kakura nínú Ramadan ó dá lọ wọn tábà ní tá ti máa gbọ́ àlàyé ẹ̀ á ó bu oyin sí àwọn ìlú àwọn máa ìyẹn dá nínú Ramadan ìbádọ́ pọ̀ àmọ́ àlàyé òní ó máa ń fa iṣẹ́ òní ziyaratul imani nígbà orí ìṣẹ́ ìlú kò gbọ́ lárúbá tó bẹ́ẹ̀ gbogbo ní tó bá wùlẹ̀ kánú kùránù kò mọ̀ túnmọ̀ rẹ̀ tó bẹ́ẹ̀ ọlọ́run sọ pé abàláyà tàbí gbàmù náà kò ààrẹ am aláàkòrò bí akọ̀fà lóra ṣé ẹ̀ ní máa ronú sí kùránù nígbà orí ọlọ́run ni wà lọ́wọ́ káàdà mi ní ìgbèlè ìlà làwọn ìjọba fi ìtìlá máa ń Ah, ah, ẹ̀rùn sí kùránì tó ẹ́kọ́dẹ̀ ẹ̀rùn mélòó ti wá ní sí ìsinmi àtàkùrá tẹ́ẹ̀dẹ̀ kún sọ nǹkan kalẹ̀ láàrin 23 years ó sì mọ́ sí ní kàkà tí ó ń sọ́gbà owó sọ báyìí náà ó fi ń ṣe ń jẹ́ ọ ó sì mọ́ sí mẹ́ subhanahu wa ta'ala tó abùkátà sí ká máa ṣàlàyé Qur'an wọ́n sọ fún akó sí mọ́tò ìgbólé sọ́rọ̀ àkíyà wọ́n sọ fún ayé yóò sọ kalẹ̀ ní ìṣẹ́kọ̀ọ́ wọ́n sọ fún ayé tó sọ kalẹ̀ kò bẹ́ẹ̀ ìgbà náà nífẹ̀ẹ́ sí ìjírá lẹ́yìn bàbá náà ní ilé láti àìsà pẹ̀lú ìyàrá. Wọ́n ní ìyàrá tó kọ ẹ̀kọ́ pé kí jẹ́ mẹ́yà, kí jẹ́ ṣáàbíà, kí jẹ́ sọ́rọ̀ tìrìmọ́lẹ̀, kí jẹ́ sọ́rọ̀ tìrìmọ́lẹ̀. Ànájíà tó lórí àwọn àhádì tó wá lórí ẹ̀. Ìbá mi ti sọ́nà ní ti máa pè é àkàkọ́ alátọ̀dọ̀ ọ̀gbọ́dọ̀ ìmọ̀ sọ́dọ̀ ọ̀jọ̀lá àdúgbò fún àyíká ìdáná ọ̀gbọ̀dọ̀ ní ẹgbẹ́ wọ̀ ẹ́tì. من شافي أقوى Ìjọba ìgbà àǹfààní tó wà bẹ̀rẹ̀ pé súra ìjọba súra pé ẹ̀rí ha tí ó mọ̀ ká tí ó kàn yóò ti balẹ̀ pé ọlọ́run láì nínú ìyá sáré. Ìyẹn lè ha tí ó mọ̀ ká ọlọ́run sì máa nínú ìyá sáré. Sebenarnya aku cuma menolak awas nggak perlu itu di rencana ini awal orang jangan berbahaya menembus di rencana. Awal ada berbahaya di awal hadis wali ini. Nabi Sallallahu Alaihi Wasallam menamudi al mayitu ila tí wọ́n lọ atawu malakan malaika méjì wá bá yùjìlìsáàni wọ́n gbé jókòó wọ̀yé sàlání àwọn ìjọ máa bí ìsìnà kọ́fà ní àlè àlè yìí wọ́n gbọ́rù bàtà wọn tí wọ́n lọ orí ọba ti ti jú wọn ẹ pé àwọn láyé òun náà látó yára wà yìí ìjọ kan wà tí a kù táwọn ọmọ wọ́n sọ pé à ah, nígbàgbọ́ mi wà láyé sí dáadáa gbàdí bàbá wà láyé á ah, gbà yí bàbá wa ẹni tọ́lọ́ bá tún yóò tún bímọ láyé nìyẹn o gbà yí bàbá wa á ah, gbà bàbá wa kàn án àbí ọ̀hìn ọ̀la ibo làwọn àgbà náà yọ ọ̀hìn ọ̀la gbogbo bá ti rí ìsìn gbà kan làwọn ṣe adámọ wà láyé tó yẹ pé àwọn èèyàn jókòó tí wọn báyìí lọ́wọ́ àti jókòó tí láwàá ọ̀gọ̀rọ̀ wọn ti kú ah, àwọn èèyàn kan ló mọ jókòó àwọn náà ò ní sí àtẹ̀yìn àtàwa àwọn ní sí mọ́ ẹ jẹ́ ká lo àsìkò wa ní ó bá ìbẹ̀rẹ̀ ayà ìmọ̀ tàbárọ́kà lẹ́rí ìdíyẹ́lì yìí mọ́lẹ̀kì ọlọ́ni gíga gbígbàgbà kó máa bá ọlọ́wọ́ bá bẹ́ẹ̀ kó gbogbo kí àlùbáríkà wọ nǹkan ọ̀dọ́ rẹ̀ lówà ohun sì ló ní kàpá àlùmọ́lù tí ń jẹ́ ọlá ọ̀dọ́ rẹ̀ lówà wọ́n wà lápú lè ṣe ìkọ́ ní gbogbo nǹkan lè ní tìlẹ́sí ọlọ́n bẹ̀rẹ̀ ayà ìpẹ̀lú alẹ́dì kọlọ̀kọlọ̀ wọl àyàtà nìyẹn bí lọ́kú ayyukum ahsan àmà ọlọ́wọ́n bá tó dá ikú àti ìsẹ̀mí kalẹ̀ wo pé tanisẹ̀ ló dájú láàrin tanisẹ̀ ló dájú ẹwúra yìí iṣẹ́ ló dájú pé ó ṣiṣẹ́ ní oṣe lọ́la ọjọ́ wọ́n adágbó ẹ̀ pápọ̀ ní iṣẹ́ lágbọ́jẹ́ competition kọ́lá palimọ́wù tàwọn àyáta lè yẹ́bẹ̀ lọ́wọ́ fún ayyukum ahsan àmàlà bóòlì mi náà ṣe lè gbáwájú ọlọ́run ni wọ́n fi ń gbà kìí ṣe báwọn yàrá ṣe mọ̀ tó láyé wọ́n ti gbà lọ́dọ̀ tọ́lọ́ ọlọ́run ní skéèlì tiẹ̀ ó sì máa wọ ẹni tiẹ̀ ọlọ́run ní skéèlì tiẹ̀ a nínú àdìgbà kàwọn aláìlá pé yàgò a alábi sọ́lá sọ́lá àmì kálẹ̀ tó ṣe àwọn tálábi sọ bẹ̀rẹ̀ ní sọ́lá bá ayọ̀ sọ́lá ó ní wà ní ìjà òbí ìjà kò sùn bẹ òun náà bá ṣe láyé ó gbùwá sọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run sì fi pín àìsìkì fún ìkàlù ló ṣe náà rí yẹ́sùfìlù ọlọ́run ọ̀sọ̀ pé ìtìlágbàjá ah, sí kódà wọn jẹ́ fíyàn sí dáadáa ń gbà mí ní ọlọ́run àgbà ah, dáadáa tẹ́lẹ̀ ti ṣe ẹ̀bí àìsìkì rẹ̀ kò ní bí báyìí torí pé ó kò wà àwọn ọlọ́run fẹ́ sàmẹ́ ولو بسط الله رزق لعباده لبغوا في الأرض ولكن ينزل بقدر Allahu akbar. Walau basata rizqu, walau basata Allah ar-rizqa li nàmọ́dá ní ìbáyìí làbábọ̀ fi àrùn. Ọlọ́run tá a bá tẹ́ àrísìkí lẹ̀ fún ọmọnìyàn yóò kọjá àlà. Subhanallah. Walakin yùnàzìlù bí kọ́dàrí mẹ́ẹ̀ṣà ọlọ́run àwọn àfún ní kálùkù ní tó bá Ọlọ́ni wọ́n mọ́ oníkálùkù wọn tẹ́ẹ̀sì tó wà lọ́wọ́ yí. Ẹlòmí, ẹni tó yẹ kó gbogbo prayer point rẹ̀ sorry to use that word, gbogbo prayer point rẹ̀ kọ́lọ̀ fún olówó lọ. Tí èèyàn gẹ́bá jẹ́ lọ tó fún olówó. Pé a nǹkan yí ọ débi wípé gbogbo tó sàkọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́ ní ọba jọmọ ǹgan lábẹ èèyàn lọ́wọ́ ǹgan ọ̀gán láì èèyàn tí ọgbọ́n tí ẹ̀rù lọ tó bá ń ti pé àkọ̀pẹ̀lẹ̀ wà níta ní ìtọrọ ẹjá gbọ́gbọ́n ìjọmọ̀ ọgbọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n sóògùn ilé ìlànà yàn sóògùn bó lè yóò sì lámú ìyàzọ̀ ní ìsáré yá ẹjọ́ kí ni bó láti sọ ẹ̀nà òkúlẹ̀ fún ìlọ́gbà àwọn olóṣèlú kìíní kan lọ́bá àfáà kan ayé ìná rẹ̀ kò sí olóṣèlú táwà gbọ́rí tàbí àwárí àwọn olówó kan náà àwọn olówó ẹ̀sìn jẹ́ pé ìgbà tó lọ́bá àfáà láwọn láti lànà sáré tí wọ́n gbà àgbọ̀ rẹ̀ pé káwọn náà gbé tẹ̀sùbá àwọn láti ìjọ yẹ àwọn tó yẹ kẹ́ pé àrí nǹkan tó distract wá pọ̀ wọ́n sásílẹ̀ ká máa gbé àfúnpadà rí nǹkan kójọ olówó ní lálẹ́kẹ̀ àmọ́ olówó ní distract wọ́n kí ló distract wọ́n ò sí tó gbogbo nǹkan tó yẹ pé ẹ̀mí yẹ kó bára rẹ̀ sọ̀rọ̀ pé ah, ah, ah, mo gbọ́dọ̀ lákáǹtì lọ́dọ̀ ọlọ́ àkáǹtì mi sì gbọ́dọ̀ dáa ìyíṣà fáǹtì tó fẹ́ di wòrí o nígbà tó ìṣesúrí àkáǹtì pé mi ìfẹ́ wọná mo sì fẹ́ wà ìjẹ́nà ń tó bá ẹgbẹ́ náà ló lọ́kẹ́yìn ó ti tàn má dá ìrì ìdúró ọmọ náà ẹ̀kọ́ ọlọ́run sọ fún àánú sóra ì tábà rọ́kẹ́ lẹ́rí ibi ẹni بيده الملك وهو على كل شيء قدير ní o òun sì ní bìyànjú yìí wọ́n wà alákòólù ṣe ìpàdé òun sì lóní kápá lórí ọkàn alẹ́bí kọlọ̀kọ̀ ọ̀gá ẹn tó jẹ́ pé òun ló dá ikú wal hayata kò dákú nǹkan míì ikmọ̀tún kọlùkì ní èrè ló wà fún àdẹ́wò lásán ẹni certain line ìjọta ìlera ẹ̀sìn ìjọta sì mọ̀ sọ bó ṣe mílẹ̀ ayé náà ní kí ló ṣe ọyá kí ló ṣe àṣẹ lẹ́lùmí mọ̀ sọ lálùkì àwọn àṣẹ lẹ́lùmí mọ̀ sọ iṣẹ́ òdọ̀wà ìjẹ́ ká ṣe iṣẹ́ èyàn mọ́ mọ̀ mọ́ sọ pé nínú náfílà nínú àwọn sí àṣegbọ̀ rẹ̀ wọ́n jẹ́ tàn yóò lẹ́yìn ìgbà tí wọ́n bá ń bójú tó bá ti ṣe ọ̀ràn yẹn ọlọ́run tó bá fẹ́ so oríire ìwà ní oríire kódà tó bá yẹ pé ìyẹn náà ló gbà lọ́wọ́ pé ìdí yẹn náà fìlà lẹ́yìn ìmú òṣòríire ìwà ìmọ̀ fowó sọ ọjọ́ wọn bá ń bẹ́ mọ́kà wí sí náà fìlà wọ́n dé ìjìnà wọ́n bá wọn yàn wọ́n jàǹbá ṣe ọkàn tán dùn bá rìn tó bá ti mójú àwọn ọ̀rẹ́ ọlọ́run tó máa bí ìlọ́ ibi kí ẹ̀mọ́ fi wà ìjẹ́nà tó lágbára ọ̀pẹ́ kì í jíròmù mojú tó wà anábi Muhammad sallallahu alaihi wasallam òníwà olùbẹ̀rù ọlọ́run níbi pé kò mọ́lẹ̀ kìyànà kò mọ́lẹ̀ máa pààyàn kò wà place in your nature kò kàn mọ́ sí ìgbàtòrítọ́ ọlọ́run wọ́n ló lẹ́sìn pé ah, àwọn ọmọ yóò sàmọ̀ yẹn náà sáà orí yorùbá ìdúró níbi kòkò láàrín àbá òbíkà ọ̀rọ̀ síbi ẹ̀ta ní sáàníwá ó sì wáyé kó dáwọn ẹ̀kí lórí àmọ́ ó ẹ̀lẹ́ gbogbo sọ ó dàgbà wọ́n sì wáyé àwọn tó tó kọ̀ ọ̀rọ̀ kan tó jẹ́ pé torí kò sí àtọ́lọ́ èmi sọ̀rọ̀ alẹ́ kèjì sọ̀rọ̀ mi ìṣòyí ń fara ẹjẹ́ ìgbàlùkọ́nà yọ pé bá jẹ́ gatekeeper ó sọ sí ọ̀rọ̀ lóòrùn gateman tọ́jà yóò pé ẹni nílò ìsáájú ìkú ní àìwà gbogbogbogbogbà èsì tó wà lọ́wọ́ wọn pòsíṣà tó lọ́wọ́ ní kálùkù sí náà lè yán fi ń define ká tó ṣe àti nǹkan tí ó ṣe pòsíṣà náà ni ọlọ́run ní ti wọ́n pọ̀ olóṣùwájọ́ pé yóò jẹ́ nǹkan ẹlòmí pé èmi lọ́nu sáré mọ̀ pé máa pàdé ọlọ́run ah, àwọn ọmọ ọmọ pàdé ọlọ́run pé ní ìsìn sáré fẹ́ dé ogun dáṣẹ wọ́tọ́ kànáyálẹ̀ náà ẹgbẹ̀rún ẹgbẹ̀rún ìyọ̀bá sì kí wọ́n sí àlára bí ìyọ̀bá ní ìsáàbù ṣàfá àwọn kan rẹ̀ yẹ kò ní dọ́dọ̀ rẹ̀ ẹgbẹ̀rún èèyàn àwọn tọ́lọ́run kò fẹ́ràn àwọn táwọn mẹ́lẹ́gà sọ pé sáà fún gbogbo sí ìwà yìí èyí tó burú jù ní téèyàn fi sẹ́lọ̀ lẹ́yìn pé èèyàn ní mójú tó ọ̀rọ̀ ayọ̀ ọlọ́run ní kéèyàn máa yàyàn jẹ àwọn ẹlágbájá yàyàn jẹ gbọ́ bí ànábì sọ̀rọ̀ ànábì ní lẹ́sàbẹ́yìn àhà dáwọ̀ tó lè mọ̀ yóò ẹni téèyàn yàn jẹ lẹ́sàbẹ́yìn àhà ọ̀bẹ́ ìlànà ìjà gbogbo tó bá sọ kò sí gàgá láàrin wa tọ́lọ̀ ó jẹ́ kífìrí lágbájá yàyàn jẹ àlàhùmà òfò èyí tí ó pè é ní torí wọn bá lè nìyàn níjọ náà ọ̀lọ́ ìkí sí pé mo lẹ́sìn tó tó bẹ̀rẹ̀ ọlọ́mọdé ọjà ìjà ọmọ ìgbà òyìnbó bá jù tẹ́lẹ̀lẹ̀ ní orí yìí tó tó lúwà ẹ̀ ìgbà tí máa ṣàbò sí bẹ́ẹ̀ bá lẹ̀ ní ìgbà ọlọ́run ju lẹ̀ ní mo ti máa ṣàbò sí ìbá pé five billion lẹ́gbẹ́ kan èmi nìkan wá ẹ̀yìn lẹ́ padà wọlé nínú ìwọ̀n surprise ìgbà wa ẹ̀kẹ́ ọ̀kan mo ní láti mójútó àṣìṣe nǹkan ọ̀kan mo dábẹ́ ọ̀rọ̀ sọ mo fẹ́ sọ gba kí wọ́n lọ ọ̀rọ̀ lọ́rùn pé wọ́n á ṣe nìkan òdodo ọ̀rọ̀ yẹn kò sí kò lè ṣe because ibi tójú ọba ti tì mí ni pé á ẹ̀jẹ̀ parọ́ fún wa náà wọ́n yìí parọ́ láti ọwọ́ sí eléyìí lòdòdó bẹ̀ ọlọ́run ṣe wá lòdòdó anábìíní wà ní nà sílẹ̀ kọ́ yá hàn ní ilẹ̀ bírò a máa ń sọ pé láǹtàná ló lè bẹ̀rọ àtàtún fi kú mímọ̀ tó ẹgbò àṣírí kò yá àyè ilẹ̀ òdodo máa ń jẹ́ kí yàn dé lẹ́fù bí ọ̀hún tí gbogbo ìyá wá kiri bẹ́ẹ̀ bá sì jẹ́ tí wá àìbéèrò kiri èyí tí ìsẹ̀sìn bí ọ̀hún òdodo tó wọ́n sọ pé kí àwọn tó kọ́ àwọn lẹ́sìn o náà kọ́ àwọn lẹ́sìn búdà láti kéékèèké àbúrò mi ọlọ́pàá ń sọ aláìsíláìgbọ́ yìí ọlọ́pàá kọ́ bá fọ́ ìjìmọ̀ ọlọ́pàá gbà wọn lẹ́rù láìláìlàlá mo ń tí tán ń sọ fún àgbàtà wà ní kí ó dàbí ibi tó ń sọ pé ẹ̀gbọ́n àwọn ilé ìdí sí wọ́n wá ní káwọn bá wọn ṣe nǹkan ní nǹkan àdúrà làwọn máa ṣe àwọn ìṣàdúrà lọ́dún mi yóò lè gbà àwọn sì ní ọjà wọn gbàgbé níta ni wọ́n fòrò

ọlọ́ni ya alamu gbẹ́sẹ̀ wọ ipò kàyàn ní òkàdà náà ọlọ́ni ya alamu na zọ́ọ̀ni ọ̀rọ̀ ní àlàyé ti dúnìyà wọ́n mọ ọ̀rọ̀ yáyé yé wọn jẹ́kẹ́ wọ̀hún máa ní àṣírọ̀ ti hùmù ọ̀fì lúwú àwọn tẹ́wà sọ̀rọ̀ lọ́wọ́ wọn ni tàwa ò lọ́lé kẹ́ntì ọ̀rọ̀ bí nǹkan wọ́n sì sọ̀rọ̀ ọlọ́run gẹ́gẹ́ bá òkè bí nǹkan yìí wọn kàrọ̀ lóko bẹ́ẹ̀ sí nǹkan yìí ní ọ̀rọ̀ òkè ojú wa bí wọn ò sì kàwé kò sọ pé wọn fún fèèlì lánàá bẹ̀rẹ̀ pé à òfin f ni mo máa ń ní tẹ̀lé sọ báyọ̀ fífẹ́ pírẹsẹ̀ntì ara ẹni pé àwọn mọ̀wé ẹ ò mọ kí ayé ti ta sọ́rí o ó yẹ ọmọ kí wọn kẹ́ ti sìn yẹn gan iye bí àwọn sọ pẹ̀lú pé ọ̀rọ̀ lọ́jọ́ kò ìyẹn wọn ń sakọ̀ ra ọmọ kí wọn ọmọ kí wọ́n rẹ́rìn ibùn tẹ́lẹ̀ àní yorùbá ọmọ kí ó pé kí yorùbá gbọ́ lárúbáwá pẹ́pẹ́ yorùbá pé ń ké ọlẹ́lẹ́ṣẹ̀ lè ti dé ògbọ́ ibùn tẹ́lẹ̀ àwọn kan sì tẹ̀lé ibùn tẹ́lẹ̀ rẹ̀ torí bọ́lọ̀ sọ pé tí àní ronú sí kúránì pé kú lè ní ó sì ronú sí kúránì ẹni tí ò gbọ́ lárúbáwá ìyá ó ti di pé bó bá ti mọ́ nǹkan kan ti wà láàárín ìwà ọ̀rọ̀ náà nìyí ògbọ́ lára gbogbo inú lè ná lórí kọ́ọ̀sì lè náwó lórí góòlù ó tẹ̀sí gbọ́ basic àwọn basic at least pé wọ́n pa kò sí kankan ní ẹ̀ríkà tí wọ́n kò ṣàrán orí ọmọ ọlọ́run ṣe wá lọ́lọ́dọ̀dọ̀ anamiriya ni ilẹ̀ wàláyà zálù rọ́jùlù yẹ́sùn ní kúwẹ́ tàhámọ̀ sí ní kọ́ta yóò tàbí ilẹ̀ irọ́ òdodo sì yé pètẹ́ ọ̀lànà láàzá lọ́dọ̀ èèyàn ní yẹ̀ kò ní gbòlẹ̀ tí máa sọ̀dọ̀ tí wọ́n fi kọ orúkọ rẹ̀ sọ́dọ̀ ọlọ́run pé olódodo lágbájá àmọ́rùn náà wà ní pé yóò wà lọ́kàn àwọn èèyàn tí bá ti ń sọ̀rọ̀ pọ̀ lódodo kódà bí wọ́n ká mọ̀ wọ́n wọ́n á pàdé lọ́wọ́ wọn ah, ṣàìpé kadhiba yahdi ila al-fujur wal fujur yahdi ila an-nar irọ́ ni wọ́n sọ ẹni kòkí kòkí máa sọ gbé àwọn lọ́nà o láyà lọ́dọ̀ lọ́dún yàtúndì wẹ̀ tààrọ̀ ìkẹlìbà èèyàn ní jẹ́ tí wọ́n parọ́ àti tí wọ́n tò sí tí ọba wà yóò mọ̀ gọ́ sẹ́yìn kàkà tọ́wọ́n sọ ẹni sí opinions àtàwọn interest tó ní yóò drag ẹ̀ ibi tó rọ́ọ̀gì ní mọ̀tò sí láyé rẹ̀ ibi tó rọ́ọ̀gì ní mọ̀tò sí interest lásán bí àwọn olóṣèlú interest nìkan gbogbo ọjọ́ tí lóòwò ní ṣe lánàá yóò ṣe lọ́la tí tẹ́ẹ̀tì bá kí ní tẹ́ẹ̀tì bá ti tẹ́ẹ̀yẹ jẹ́ tí ó jẹ́ àlọ́jọ́ àwọn ìgbélé ayé nìyẹn ìyẹn mọ́ ní pẹ̀lú values not just interest interest bá sì wà kò jẹ́ pé ọ̀dọ̀ ọlọ́run bá ló define tí highest interest yẹn bá ti jáde jẹ́nà ó ti tán gbogbo nǹkan yókù then follow ọlọ́run kó fún wa ní àgbọ́yé kùránì الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الله سبحانه وتعالى يقولوا العزة العزيز الغفور ẹlẹ́ gbọ̀gbọ̀rọ̀ ayé tọ́lọ́ máa ń lo aziz fún nínú kùránì ní ìgbà tọ́lọ́ bá sọ̀rọ̀ kóhun ní kápá àti fìyà jẹyàn yóò lo aziz bẹ̀ níbi ọlọ́run mí sí àlàíza ọ̀gbọ̀rọ̀ mo lè fìyà jẹyàn ẹ̀yẹ ẹ̀wù àǹfààní tó wà lọ ti bí wọ̀húwọ́ azizul gọ̀fúrú ọlọ́run ìzà pípò ní kàpàdé lórí ó sì tún ló gíní gòfúrọ́ ó sì lè forí jìn alẹ́bí kọ́lápọ̀ sábẹ́ àtàmáwá ẹnu ìbákọ́ ó ní kọ́ tó àwọn àfáà kan sọ wípé sàmáwáàtì ó lè túmọ̀ kàwá kíbu níbẹ̀ ibùn aṣọ mẹ́ṣà kọ́lá pàṣábí sàmáwáàtì tìbáàkọ́ ó ní tìbáàkọ́ àwọn sọ fún wa pé tìbáàkù ó lè jẹ mọ́sáwù tọ́ọ̀bàkọ̀ tó sì dídí ara wọn ó sì lè jẹ́ jáwọ́ àpọ́bákù agbésórí ara wọn tí ò sí tó yẹ̀ wọn látọ̀ aláwọ̀kọ́ yẹn kò sí nìkan ìbá kọ àfìbá kò lè jẹ́ kíni mazari kíni kọba kọ ọmọ bí kò wípé kọba kọ ṣánù kọba kọ wá fakọ ṣánù kọba kọta wá fakọ ṣánù àkọba kọ kíni túnmọ̀ rẹ̀ ọkùnrin kan wà wọn ní ṣánù lórúkọ rẹ̀ gan àpẹẹrẹ pé yóò gbọ́nà dáa ní àwọn ọmọ ẹgbẹ́ àwọn èyí fẹ́ wọ́n ní gbọ́njú ẹ̀gbọ́n pàtó lọ fẹ́ wọ́n yìí lọ́wọ́ wọ́n yìí àwọn ìyàwó àtàbí yìí iná lẹ́bí ẹ̀rọ ẹ̀gbọ́n sọ̀rọ̀ sí mọ́mìnà tó gọ́ọ̀bìlà ẹ̀rọ àwọn dòrò òkè ẹ̀rí àwọn tí ń lẹ tí ò já mọ́ àwọn mọ̀sánà àwọn kan ṣọ ara wọn mọ́mìnà àtàwọn onígbàgbọ́ gọ́ọ̀bìlà tó mọ̀ dá kan متقرة أدرس عبارة الشيخ أبو تيمية الله ما شاء الله wọ́n ní nínú àǹfààní báwọn ṣe lọ́dọ̀ ṣéèkì àwọn ṣékùlámì tó fẹ́ lágbára ìwò ní tẹ̀sí báyà ẹ̀ láàmú fi hàn wá lára obìnrin òní àwòrán ẹni tí nǹkan yé pọ̀ nǹkan yé pọ̀ òní wọn báyà jiyàn púpọ̀ ìyẹn sì máa sọ Tòlórí <laughs> ọ̀rọ̀ pé ní ah, tó bá ti lọ́kọ ní ọdún ní tó pé lọ́kọ tó ti fẹ́ lọ sẹ̀fẹ́ lọ́kọ wá lọ lọ́kọ bíi àbáǹkọ ó kọ̀kọ́ la ọpọlọ rẹ̀ kalẹ̀ ó fi túnṣe tó wáyé kó dáa fún láyé àtàlùkẹ́ àwọn.

gbogbo nǹkan ní ìtọ́ ẹ̀kọ́ wò yẹn bèjì ni a rìmáàlì a ní àṣàbì a ní jàmáàlì a gbogbo ẹ̀wà bọ̀ ọ̀nà ọ̀tún jẹ́ kó pè ó lẹ́ni tó dáa ó náà olówó olówó yẹn dangerous robot olówó ó sì ní gbogbo àwọn kan tí wọ́n sọ yẹn ó sà kàn báyà ọlọ́run bọ́ sínú ṣùgbọ́n gbà tó bá lọ́kọ̀ tán la lọ pé kò ní ṣe bí ẹni tó gbọ́n yes àwọn ọ̀rọ̀ kéékèèké kò ní máa fà á yàn wípé mo tí mo ṣe mo mọ́ òní pẹ́ because ó ní ìdí àwọn kan kéékèèké kan tí wọ́n fi tú ọjẹ́ tí ẹ bá rí pé ọkọ̀ ìlú ìbò pọ̀ kí ẹ wọn sọ́ra ìlú ìlú kí wọn bá wọn ẹ̀yìn ni a fi ṣe tirẹ̀ ọláì mo ti rí ibi tó ti tú ilé ọláì rẹ̀ àwọn ìgbà tí mo gbọ́ ọ̀rọ̀ àwọn méjèèjì mo fi pé ah, ègbó ìyàwó ìtì lágbára ìtọ́kọ yes so fọ́nì sí ni nǹkan gidi ni tí ń sọ ìfà ọgbọ́n ni tí ẹ̀mọ́ kọ́ ọmọbìnrin you reduce all of your quality somehow tó bá ti wà lọ́dọ̀ ọkùnrin tí ò ní ẹ̀mú quality tuntun rẹ̀ kó tó fẹ́ lọ kó ti fi pé ah, ẹ̀lú wájú ọlọ́run burú gaba ilẹ̀ ọkùnrin mọ́tò ti kó síbẹ̀ ah, tó bá fẹ́ wà nìyàn náà Ma owó mọ̀ ṣe bí pé o mọ̀ tó bá yẹn gan tó wọ́n bá sàmẹ́ntì wá ní sùn tó tún pé kò lè ṣe wá sí ní fún ọ̀pọ̀ ẹ̀ nílé ráyè ṣe kí n máa ṣí o ní lọ sí ẹ̀rẹ́ tẹ̀ táì yóò wá ní ọ̀gbálùn nígbà tó ń wà ní kiri gan kódà ọ àwọn ẹni mú lẹ́nu pé wàlá ẹ̀kọ́ ní jẹ́ lójúmọ́ pa kò sì ní jẹ́ ọ̀rọ̀ náà lójúmọ́ bí wọ́n náà ṣe ń bà náà ó mà ṣe bí pé ẹ̀ka ah, ẹ̀yìn bẹ́ẹ̀ lọ́wọ́ tó ìgbà tó bá lè mọ̀ kó gbọ́n fi àjọ àwọn àfáà ní mo ní ọmọbìnrin kan ọmọ kékeré ọmọbìnrin mi yẹn ọmọ kíkọ́ mo ní ní o kó lọ́mọ fún mi báwo kàtà àwọn ẹ̀kọ́ náà mo kẹ́kọ̀ọ́ tó pọ̀ gan nínú nǹkan tó ṣe in mo fẹ́ mọ̀ kọ́ kalẹ̀ pé ah, mo rí ansa tuntun ní ilé yìí o kì í sábà sunkún kì í sábà ọmọbìnrin ni ò kì í sábà sọ fún pé nǹkan ṣe um, ó máa ń ṣe bí ẹni tó strong wọ́n máa ń ṣọ tó kódà tó bá ṣẹ̀ tó bá nà á yóò máa pariwo wípé fẹ́ kí wọ́n gbà wọn lẹ̀ wọ́n gbà lẹ̀ so níjọ́ kan tí máa ń bọ̀ wájú wọn àwọn ọmọ fẹ́ tẹ̀lé níwájú wọn bó ti wá wọ́n ṣe bí ẹgbẹ́ gbọ́n tó ṣe gbogbo ẹ̀ tí wọ́n sọ̀rọ̀ tí wọ́n ṣe gbogbo ẹ̀rù mọ́gbà so ìgbà mi yìí correct ẹ̀ wọ́n sì bá wọn ṣe báyọ̀ náà ni wọ́n bọ̀ wá nínú àjọ kan irú action tó ní tẹ́lẹ̀ yẹn kí ni wọ́n jẹ́ kí n ṣe fún ìgbà mi ìgbà ti bá gbé àwọn ọmọ tó wáyé nínú wọn mo lè má gbé òkè sílé ti gbọ́n so kí ni kí ni ẹ fi ìlà yẹn ṣe èmi ni mo mọ̀ pé mo padà wà ní sábà àwọn ìsinmi ìdíkìní lórí àjẹ pé wọ́n gbé òkè sílé ìgbàjà ìkò níjẹ̀ pọ̀ kò sí ọ̀fẹ́ lọ́sọ̀rọ̀ ìgbàjà ìkò mo gẹ́ẹ̀tì òwe náà fún àpàlẹ́jọ́ yìí wọ́n bọ̀ àti fún wa. àwọn yòókù rẹ̀ tí wọ́n ń múra ó ti ṣe tán mi tó ní ẹ̀sìn máa lójúmọ́. ní ọ̀la mọ́tò tó o ní sí àyè tó gbogbo jẹ́ látàsí àwọn mọ́tò lọ. ẹ̀ńgbọ́n yẹn ló gbà mí lórí ẹ̀. pé ẹ̀wọ̀n lájọ lọ mi gan ní mo lọ sí lẹ́kọ̀ọ́ bí kan lájọ lọ. kò máa wájú màmá wọn ẹ̀ bá mi bẹ̀ yìí. èmi gẹ́gẹ́ mọ́tò lẹ́kọ̀ọ́ padà. ó dọ̀rọ̀ mú mi ó yọ padà ẹbí ọdẹ ní ti owó àwọn bí mo ṣé wọn náà ìgbà ìgbàgbé ẹni tó bá mi bẹ̀rẹ̀ ìbẹ̀ dá wọn lórí bàbá rẹ̀ bá sí wọn. náà àwọn ìyókù rẹ̀ ti wá múra àti wọn wọ mọ́tò ààrẹ ah, mo jẹ́ àdúgbò nìkan ló kù kì í mọ̀ pé òun ọ̀dà sáńdẹ̀ ó kàn kú sẹ́wọ̀n ọmọ yìí sọkún mo ṣe lọ́wọ́ ayé gbé ọmọ obìnrin mo ṣe wá kẹ́kẹ́ ọmọdé wàyí lásẹ́lẹ̀sẹ́lẹ̀ bóòlù ní balù bí ẹ ló ti dàgbà ló bọ̀lé tó gbẹ̀rẹ̀ bọ̀rẹ̀ sí wípé òun strong lọ́nà pa wọn ni kà máa ń lo ìmọ̀ àti ní ẹ̀rọ ìdájì ha bàtú mi nípa ṣe fi obìnrin ló pè èyí wà tó lára wípé òun strong lára ló padà wọn kà máa ń lo ìmọ̀ àti fi ẹ̀rọ ìdájì ha kábọ̀ pé fi ẹ̀rọ ìdájì ha ní wíwọ́ rẹ̀ ibi tó ti sọ pé

nínú ayé ìgbọ̀nsẹ̀ ọ̀gbọ́n wà lábá ń jà ọ́ ọlọ́run ti fọ́ yín ìsáyé ìpínlẹ̀ wọn yẹn sọ̀rọ̀ láti ní àpapọ̀ gbogbo tí àwọn aláyé ti ṣe kọ̀ọ̀kí ọ̀la ṣe wọ́n bá ṣe kọ̀ wá fún mi. so ọ̀la yà yẹn láti gbé ilẹ̀ náà máa ń gbé. so ó kàn án ẹ̀kọ́ mo ìmáṣe kí ẹnu ìjáde òdúró máa lọ àwọn bá ti fi lọ náà ní àbí. mo ti ń pariwo bí ẹnu ju ọjọ́ orí lọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó nígbà tó lè lò ọmọbìnrin ní pé aláàmú kọ́ àwọn tó lè pé ọmọkùnrin o kò lè bọ́ ọmọbìnrin jà o wọ́n lè jà wá ilé. ọmọ ìjọba ní ìwé ẹgbẹ́ ọwọ́ ìwé ìwé jà o o ti lose value tó bá ń bẹ òkè ẹ̀ máa ń ta lẹ́bàjá àti máa ń ní sísá. o ti lose value nígbà tí mo rárá ìlú mi ní ìyàwó ni pé ó fẹ́ kọjá ọba mọ́tò àbí màmá sóbìnrin ni màmá jẹ ọ. kò nọ́mà ká ní ẹ ó yà àbá ìsọ̀kalẹ̀ kí wọ́n sì èmi àti táyà èmi mo rọrùn tán. tó ìṣe bẹ́ẹ̀ àǹfààní ńlá ńlá lọ́wọ́ sọ pé kọ́lá pàtàkì àsàmáwá sí. Dibapa. Dibapa kawan dia jauh begini apa tahu dia mata fi khalqir rahman min tafawu. Oh, ini kan sama dia. Bagi basar hal tara bi futurat kan futur jamu faqaw binana asyaqqu was-sada'. Tikrasan al-futur jamu ini al-fatu fa tu ba fathah to tu ba sukun alifaku nkan ashaku wasoda onáfẹ ìpàdé àìsà ọlọ́bẹ̀ tuntun torí nìkan tó lọ wípé á torí ẹgbẹ́rẹ́sì rí ìdọ̀kú ti ká torí fún ma bèèrè ìbásọ̀rọ̀ kárọ̀rọ̀ tẹ́yì tó wọlé kan sí kárọ̀rọ̀ tẹ́yì ya ọ̀pọ̀ lè rè ilé ìkà ìbásọ̀rọ̀ kọ́ọ̀sì à àwọn ìpè àlọ́sọ́ọ̀sì tààtúlà wípé mòmò tẹ́yì dà á kú mi rẹ̀ àlàkọ́sí nǹkan tọ́lá màṣúrù omi àìkọ́ ewu ẹni tí ò rí nǹkan tó ń fẹ́ ẹni tọ́wọ́ rẹ̀ gúnlẹ̀ níbi nǹkan tó yẹ kó ṣe níbi ọlọ́run bá ti sọ sùpáàmù àgbègbè kọ́lá sáwù ìyá قال اخسأوا فيها ولا تكلمون إنه كان فريق من عبادي يقولون ربنا آمنا ربنا آمنا فاغفر لنا وارحمنا وأنت خير الراحمين الخصى يبين الخاصي وني الخائب أن طور يقولي ستبقى ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا بمعنى خائبا لن تريد وا يا ما دولة كتير ويمسي هنا خائب ó já sófò ẹ̀ńtọ́rọ̀ rẹ̀ já sófò yàǹfààní ilé ìkàlùbásọ́rọ̀ kọ́ ìhànbìmánà kọ́ ìbán kọ́ọ̀bà ẹ̀ńtọ́sọ̀ ikú ẹ̀ńtọ́sọ̀ ikú ẹ̀ńtí ọ̀rọ̀ rẹ̀ já sófò kọ́ ìsọ̀ kọ́ sí àwọn wàhúwà hasi alhasi ẹ̀jẹ̀ bá ti ẹni tó dùn mí. Òun náà ní sọ́mọ yìí o, mm-hmm. ó pọ̀jọ kí ni ọlọ́run sọ nínú owó nílé káàkiri ní ọmọ tí kò jọ ọlọ́run tí ọlọ́run sọ nínú owó ìbẹ̀rẹ̀ ẹ̀yà. Tí báyìí ni mo dá sọ́mọ báyìí, mo ṣe ní tìbá, mo bẹ́ èèyàn, mo fún yín lẹ́mìí, ikú kẹrìbá máa kálí kọ́ọ̀sì àwọn ọ̀bọ̀ àhàsí yìí. Ẹ̀ẹ́rì ní kí ni wọ́n sọ́mọ tó rí kíkẹ́ àwọn ìpàdé pé kò ti di àgbà ní àgbáyé ìlú وكل دعوة قال وهو الكلام الناشئ عن قوة التحمل والتحذير والزبير من الله يقول إيه mo ti yọ lẹ́yìn mo mọ̀ tí àwọn ìyáwó sánmọ̀ èèyàn ní rí bẹ́ẹ̀ ní àdúrà ọmọ síbi tí tó rí tọ́lọ́ bíkọ́ bí wọ́n bá ti rí ẹ̀pẹ́ ara rẹ̀ owó ìtí tó yẹ tó dáhùn ẹ̀ tó bá rí tó tóbi òní ọlọ́run ti tóbi wọ́n tó bá ti rí ẹ̀pẹ́ rẹ̀ kó dàn kan kó mọ̀ ní kálẹ̀lẹ̀ èrò wọn ni èyí èyí tá a sọ pé yóò ṣẹlẹ̀ yóò àṣírí yóò yóò ṣẹlẹ̀ yóò yóò jẹ́ náà ti jà náà ṣe àti tó wá látara àtàhámbò nígbà tí ń rọrùn sí bí sọmọ tó yìí so jama nínú táàbù kọ́lé ní kò sọ́nà pé ànábì máa ń sábà wọn sánmà especially lálẹ́ ẹ̀jẹ̀ káwọn náà máa ṣe èèyàn ní máa wúrò wà láti sọ́nà kùsìlù خرج النبي صلى الله عليه وسلم ونظر إلى السماء وكان كثير ما ينظر إلى السماء النبي ما سمع سمع عليه ẹjọ́ torí lọ́nà ẹjẹ́ ká wọn tíráì ẹjọ́ ẹjẹ́ ká wọn ọmọ bó síta lálẹ́ ìjọba ní kọ́kọ́ àdìyí o wọ́n yóò rí jẹ́ ọdún o. ẹlòmíì ló kò ní bí kí olóòní nígbà tó ń sọ dáwọ́ lórí wọn kó dàgbà káwọ́ sí nàmbà tí kò wà sí kí ọ̀rọ̀ fi ṣe nílùú lásán o tí ẹ bá wà ní compound ilé tó ní compound tó kún fún wa nílé tó báyìí ilé ìbọ̀ síta outside ìbò ló lè Wọ́n tún bọ́ sí òṣùpá ọjọ́ kẹrìnlá wà tún ìjọ sọ́nà dáadáa. Ẹ̀ wọ́n máa wo wọ́n máa ronú sí pépé nínú sáyẹ̀nsì wọ́n ní ṣùgbọ́n ìtumọ̀ ìfilẹ̀ ayé o wọn ò mú sẹ́tọ̀ ọlọ́mọ àwọn orí ayé London Hong Kong America Russia láì kékeré bí ó bá ti súnmọ́ ní ilé ayé bá ti súnmọ́ tó ló sì wọ́n bó ti tóbi lọ. wọ́n wá rí ti tóbi ọlọ́run ó lè jẹ́ níbẹ̀ ẹ̀yà ló ti wọ́n fún ẹkùn yẹn náà fílà kó tó sọ alẹ́ jọ yẹn ọlọ́run yìí tóbi. so because ó wà ní so ó wà ní àdéhùn Muslim pé àdébìmọ̀ ọ̀hún sáwọn náà gbogbo àwọn kan wọ̀nyí wọ́n sì ń ta ọ̀hún sáwọn náà ṣùgbọ́n àwọn àsúnátú àìmàṣí ìyá àsúnátà wọn ti gbàgbé ní ká máa wo sánmà. Tó ní máa ń fún yàn, àìmọ̀ ní àsìkò ní àwọn fi ohun ìlú ìmọ̀ yé ìrìṣẹ́ mistake. Lásìkò tí ẹ̀ tó gbà tó bá dáwà tó wo sánmà yẹn, tó ní ní ìdí náà tó lè wá sí ọlẹ́bí. Olùgbàtọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ nípa kí ni òtún wàárọ̀, ní sísan pípọ̀, tó àwọn ìdílé I always be smiling. That's for one year old, that's a special prayer old Nikasai. And so, somehow, mo ní kíní kan tí mo kọ nígbà kan, ẹ jẹ́ sọ ní èdè èdè èdè èdè, mo sọ pé suspect your first thought. Suspect your first thought. Mo gẹ́sì wípé lọ́dọ̀ you ìmọ̀ wíyé lọ́dọ̀ tèmi. Ọ̀sùn wa wá sí ẹ̀lẹ́mi lórí ìkànnì sábà kan ó ti kó báyọ̀ lọ́wọ́ lọ pé ìjà àwọn fásitì bìnnà báyìí àtàbàyà. Èmi àwọn ọ̀gá fásitì ni wọ́n bè rárá, ó lọ bí ṣe tọ́ ọ̀nà ní kọ́lẹ́ ọmọ rẹ̀. Fásitì wa kó wá lọ́wọ́ fún báyìí, yìí ṣe jẹ́ báwo dára yìí ṣe kè. Wọ́n báwo dáadáa mi ṣe kì í pọ̀ bẹ̀. Wọ́n tàbá kọ̀ọ̀kan tó bá gbọ́ nǹkan báyìí, tó bá rí nǹkan báyìí, dia. bá rí ṣe nǹkan báyìí. Fásitì wọn kọ́ cross mind so wọ́n rí wípé èèyàn wá ní wá fún ká sọ ìsàlẹ̀ sí àwọn àtọ́kùnkù adam ali can suspect them what is really wrong na suspect it talk wa kó wa sọ alẹ́ yìí àmọ́ tó yọ̀ ọ́ lọ́wọ́ sọ wípé ní o ìjà àkùnfà sèkú ìgbéná báyìí náà bàtà báyìí àná ó tún bá ọ̀rọ̀ ọ̀rọ̀ kan pé wà máa wù bá yòókù náà sí ìlà náà sá làmọ́ ìsù ìlà màmá ìmọ̀ràn pé ẹ̀mí gèrè inú báyìí láti tí ó dára ìpín kọ́kọ́ yọ tọ́ọ̀tì rẹ aláwọ̀ lórí nǹkan tó tí ó bá ti kó ti gbádùn ẹ̀ kò sí ìmọ́lẹ̀ tí ó náà bá sọ pé èyí nìkan yẹn wọ́n bù

kò sí take a decision life tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn kò sì yáwà kankan. Ibi òní òní èmi òní èmi èmi kì í sábà. Bọ̀ bí àwọn afáàná tí ẹ sọ pé àpò bí lágbájá nínú àwọn olùmọ̀. Ṣé bí tọ́lá wọn sọ pé ìyá ìwé lẹ́ni náà àwọn làwádá? Sọ́lá tó fi jọrọ́ tó bẹ̀rẹ̀ lọ. Láti kọ́ bí mo bẹ́ẹ̀ ní ẹ̀yẹ́dẹ̀ yìí láì wọ̀ sórí. Ẹ sàájú ọlọ́wọ́ àgbà kọ́kọ́ ṣe nǹkan Màkàkù tó bá ní ṣe pẹ̀lẹ́ sí ọ̀tọ̀ ní pé ẹran fẹ́ kọ́ tàbí tó ṣe pẹ̀lú ayé kò rí pọ́lẹ̀ tó fi tó ní ìgbé ṣá ara mi ṣára tó jẹ́ aláìsọ́rọ̀ mi fún ọlọ́dún tó sì àwọn nǹkan yẹn ní ṣe pẹ̀lẹ́ sí ìgbẹ̀tẹ̀ kò rí àwọn afá tó bá ṣe sáfà. lọ́yìn pásítọ̀ aláìsíkiri tó tún bá ولم صدوا ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها وجوما للشياطين وآتينا لهم عذاب السعير قل ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها أرسل جعير أسمع سيرشا بمصابيح وجعلناها àǹfààní kan fún àwọn ayé àyà ti gbé lánàá wọn ni àṣìlẹ́sọ̀ àgbẹ̀tìfà ilé ayé sọ́mọ ilé ayé ẹ̀yọ̀ta ni ó sọ fún ìtumọ̀ tó lè wà ní ìfún ó ní pé tí wọn náà bá kọ́ ni òwú ilé táwọn èèyàn bá máa rí bẹ́ẹ̀ òbìtìfà ẹ̀ òbìtìfà ibi tó gbàlejò sí júnú yàrá rẹ̀ lọ. yes because sọ́wọ́n ní jẹ́rọ wa sàmọ́ra júnú àwọn ọmọ òbìtìfà yìí báyìí ẹ̀rí ìyóòlù tẹ́wàdé bẹ̀rẹ̀ kẹfẹ́ ọdún káyí tẹ́wà ń sámà ní àrígbìrà ìgbà náà sàmà àdúnyà bí ma sọ bí àwọn ìyànà máa dáadíkà ọlọ́ọ̀lọ́ fún wa ní asẹ́ẹ̀dì lásán kó wá wí ìjẹkùn strong ẹ̀ntẹ́ni bọ̀rù kàn lè wọ̀ fún àwọn ọmọ àjẹ́ ó rí pé látara nǹkan tá ń lò láti beautify a lè jẹ́ kó wà sí purity conscious náà èyí mọ̀ tó kòrò àníyà because just one thing ọlọ́run ọ̀pọ̀ méjì jáde fún amẹ́ wà láwọn ẹ̀záyà nàṣàmà àdúnyà bí masọ́bí ha masọ́bí náà ni ó wà yà náà rùdú nígbà tó o bá fi títú àyè àwọn ibi tá a sọ yìí wà sí tí ó ti kọ́ ọ̀ṣẹ̀ sí náà. ṣé mi ní òbí ti di ìdílé pé wọ́n ti rà yìí mú nǹkan tó ní lọ. so àkùmọ̀ tó ń kó àyè ó ní kọ́ ọ̀bá yá wa ní làákàyè nínú. bí wọ́n sọ bí àwọn ọjà àìná náà ojú máa ń lè ṣọ́yà bí wàá tálẹ̀ náà làwọn alábàṣà yìí àwọn sọ ní ìgbà ìlànà wípé àwọn ṣẹ̀yà pínlọ ọ̀nà méjì ni wọ́n pín sí a ní mùsùlùmí nínú àrí mẹ́nà mùsùlùmí wọn wà mẹ́nà zúrùmọ̀ láàrí ọlọ́run pé mùsùlùmí láàrin wa a sì láwọ̀ tẹ́ ọkùnrin ti bàjẹ́ ọkùnrin ti dín So àwọn àwọn díẹ̀ ni wọ́n sábà lè fa àti àṣírí wọn àṣẹyà. Àwọn ní ìpìlẹ̀ dídá wọn orí pé wọ́n máa wọ sánmà tẹ́lẹ̀ àní ìyapa ẹgbẹ́ lórí àwọn àbá àti sí àwọn àjẹmọ́ wọn wọ sánmà. Kọ́lọ̀ gbogbo ẹ̀rù táwọn àjẹmọ́ sọ máa ń lè òkú mọ́ wọn kọ́lọ̀ gbogbo ẹ̀rù yìí. Lánàá aṣèkẹ̀ yìí wípé ó jọ fún wọn yìí lè òkú mọ́ kọ́lọ̀ gbogbo ẹ̀rù ìgbàkọ́lọ́ gbára mi yìí fánikí ni wọ́n tó bẹ̀rẹ̀ sí lẹ́kùn wọn kì í ṣe tí wọ́n máa lẹ́kùn wọn àdìsí wà lọ sàrí muslim tó kàsí rẹ̀. a sì sọ fún wọn ṣe wọn nínú sọ́ọ̀tù àkọ́kọ́ ọ̀gbọ́n náà ti sọ pé nígbà tí wọ́n gbọ́ fáwọn ilé náà ọ̀rẹ́ wọ́n lọ gbọ́dọ̀ tẹ̀lé ẹ̀ ìsàmà àdúyá bí mo sọ bí a ọ̀yà náà ròyìn mọ̀ ìṣẹ̀yà bí wà á tàbí náà la ọ̀ ọlọ́ni àti wá pèsè ilẹ̀ fún wọn nínú àkádé náà yìí ó tọ́ka sí pé iná ọ̀rẹ́ kó lè pọ̀ tí wọ́n ti dáná tí ó ti bù káàkà ká sọ nínú àkídá ìṣúná ìdìmọ́ ìkọlọ́ ti dá iná báyìí àwọn kan àwọn òkà ọlọ́ ti dá iná báyìí ìlú àwọn wọn ní ọlọ́run ti dáná báyìí yóò sẹ̀sẹ̀ dá láì kí àwọn náà ọlọ́ ti dáná àlejò sàáyé ojú wa ẹgbẹ́ kí ni o lábùmá kọ́lọ́kọ̀ lọ́rùn náà lẹ́yìn ìgbà tó dáná sàáyé ìbò káyé ìbòmọ̀sẹ̀ tó dá ọlọ́run ti dá iná báyìí ó wá sọ níjọ́ bí i àgbàmà yóò ní sàmùlúnà zimama zimama yóò ní okùn kí tó gbọ́ wá 70,000 sàmùlúnà àìbà zimama 70,000 okùn lórí okùn ọmọ wà ní 70,000 màláìkà kẹwàlá sáàbẹ̀ òye yíwa ní ti nìkan sí àtàyọ̀rọ̀ ẹ̀yà ìyàfẹ́ ìrọ̀lọ́ pẹ̀lú ìrọ̀lọ́ ẹ̀yà ìrọ̀lọ́ lọ́sí ọba bá kúta láàrin yóò yẹ wa yọba bá kúta láàrin yóò yẹ wa lọ́jọ́ kúta dáa wà á fáyé náà mi kò ti dá iná báyìí làwọn àdábá sẹ̀ríyè tàbí sọ̀rọ̀ ní iná sẹ̀ríyè wọ́n ti pèsè rẹ̀ẹ́lẹ̀ fún àwọn àwọn ṣàyàfíìnì wọ́n ti pèsè rẹ̀ẹ́lẹ̀ fún wọn ṣùgbọ́n wọ́n tààrà àgbọ̀n ìlú àti sọ pé àdádínà nìtún àkádínà yóò wá sí pèsè rẹ̀ẹ́lẹ̀ yóò ìmáà náà áwọ̀ àìyá náà àti òkè àwọn nǹkan tó ní ìdí kalẹ̀ gbogbo bẹ́ẹ̀ àwọn ìyá táwọn yóò jẹ́ ti wà kalẹ̀. وسعير نواز سعير اسم سير على مثال فعيل بمعنى مفعول سعر النار أو سعر النار إذا أوقدها وهو له النار وني أصاب عذاب سعير وني إن تبقى سعير وأنا سعير به هو الذي يوازن بينه فعيل بمعنى مفعول إن تبقى ìbáṣe máa tó sàáyìn wípé iná gírí o wọ́n kòrò ohun jọ́gbẹ́gbẹ́ wà àtàdínà aláwọ̀ máa dáadáa sàáyìn a sì ti pèsè ńlẹ̀ fún wọn iná tí ń jó bèrèbèrè ṣùgbọ́n sì tún sàyè bẹ́ẹ̀ ni ọ́ tó yọ náà وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير ọlọ́run ọdún ní kàbọ̀rù ẹ̀rù gbogbo àwọn tó bá ṣá ìgbàgbọ́ kí ló ń sọ ilé aláìgbàgbọ́ ó pọ̀ kí ẹ̀wọ̀n gbọ́lọ́gbọ́ kí ẹ̀wọ̀n gbọ́kùnrin àgbọ̀ gbogbo àwọn tó yà wọn tàbí kí ẹ kábíyèsí ìlú bàbá màlẹ́kà ọ̀rọ̀ fún bàbá lọ́wọ́ ànábìsí jíjà àwọn màlẹ́kà wà àwọn ọ̀pá kèfè rí àwọn olójú pé kèfè rí àwọn ọ̀pá náà lọ àlè tó ní ìyẹ̀ ìgbé ẹni wà lọ bàbá màlẹ́kà wà kèfè rí lẹ́yìn àti àyè ọkọ̀ yìí lọ́rọ̀ káyà wà èmi ní ọ̀ nínú àwọn àkáàbù ìmọ̀ ni àtúntò nàbìlá malaika ke yi da uku wani malaika an gudu ga kula malaika wa yau kuma yi ga kula malaika wa kan bai kuma ti dúró ìwò káwà àìsù rẹ̀ malaika tó wà ní báyìí owó ìwò ọdún wọ̀nyí dáadáa mo sọ fáwọn èèyàn pé tí wọn kọ́ lọ́wọ́ báyìí dá ẹ malaika méjèèjì ló wà pẹ̀lú wa yìí nítorí tá a bá wọ́n pàwé ní lóṣù rẹ̀ lóṣù wọn ní ṣiṣẹ́ òṣù tó nà á so ọlọ́run adá malaika méjì fún ọ kó lè má Àwọn abẹ̀rẹ̀ pàṣọ wọ́n dábà lẹ́ka méjèèjì. Oríṣiríṣi kánà ni oṣù torí pẹ̀lú kan sí rí pàṣẹ. Tó bá jẹ́ ọ̀rọ̀ òrè ṣe rẹ̀. Òrè ní pọ́jẹ́pù tó gbá ẹ̀ká wá fún ọ̀rọ̀ ìkan ní mọ̀lẹ́ka méjì torí pé ọkàn ìmọ̀ ṣe rí pàpẹ́ à. Ah, mo ti wà yìí lápọ́nà àwọn sẹ́ẹ̀dẹ̀ láti Tókíò. Ẹ̀ka àwọn sẹ́ẹ̀ sàkíọ̀. Tòbọ́ ni à mọ̀lẹ́ka àwọn mọ̀lẹ́ka rẹ̀ wọ́n lè dá mọ̀lẹ́ka torí pé ọkàn mọ̀lẹ́ka kò lè sí lọ́wọ́ báyìí. lọ́pọ̀lọpọ̀ tòkó tó lè sí lọ́wọ́ ní ìná àwọn màláìka ọ̀ àbẹ̀lọ́wọ́ aláàbíkà ọ̀ wọ́n ní lẹ́bí ní káfàrú bẹ̀rọ̀ bí aláàbíkà àánà àtijọ́ àmàgbàdà nínú àwọn ẹ̀sẹ̀ òkèkọjá wà bí sáàlì masir قال معلوم حاضر أو معترضة لإنشاء الذنب والعدم المخصوص بالذنب دلالة معروفة ما من قبل بئس عليه وتقدير وبئس المصير على النعم المصير ni ilé ìpadà ìbúlẹ̀ tá ọlọ́run sọ pé ìlúgbé gbúmọ̀ ní fún ẹ̀hàn kí o parí ọ̀rọ̀ sí ọ̀nà ìlúgbé gbó ní jama ìgbé gbó ní ọlọ́mọdé ọ̀rọ̀ ìpàdé so ètò kà ní pé ìdá olùkú ìyá náà إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تصوح تكاد تميز من الغيظ إذا ألقوا فيها كما أقوى على الله سمعوا لها هي من لا إله إلا الله سمعوا لها شهيقا وهي تقول ẹ̀mọ̀ gbọ́ kíkí wọn bí kíkí ṣèyíkì ní yíhan káàkiri ni kiri ìmáà fún ọkọ̀ ìmáà lórí ìlú dọ́kì kẹtẹkẹtẹ ní yorùbá ní ọgbọ́nà wáyé ní àǹkàrà aswájì na sọ́ọ̀tì hamir àrùkọ ìná nìyẹn so wípé ẹlẹ́wọ̀n gbọ́ tó bá ti jù wọ́n síbẹ̀ àìná inú aṣọwọ́ sọ pé ìdá yẹn túnmọ̀ sí pé mo kọ́ ọ́nà wọn mẹ́tò tó bá ṣe bọ́ sí ìrà ìlú wọn pé مكان بعيد سمعوا لها تغيظا وزفيرا. إذا sẹ́mi ó là á tàbọ̀ yìí lọ́wọ́ ṣé mo tí ó ṣẹlẹ̀ tó wọ́n sọ pé tàbọ̀ àkáàmù tàbọ̀ yìí jẹ́ òbí náà lọ́wọ́ yìí tí wọ́n bá ti kó àwọn ọmọ náà ní ṣé mo tí ó ṣẹlẹ̀ sí náà iná fún ààrẹ wọ̀ nínú. ọ̀rọ̀ wa ni tó bá ti súnmọ́ lára ẹ̀ sẹ́mi ó là á tàbọ̀ yìí náà ó mẹ́rin sí mẹ́ta àti bí wọ́n kó ti ju kàlẹ́ ẹwọ́ sí là. olùdó sọ pé tàmẹ́yẹ́sù mi lọ́wọ́ yìí látara ibi tí ìbìnà rẹ̀ ní tàmẹ́yẹ́sù ní pé kí nǹkan ta mísù ṣe àbìṣe kẹyọ ọ̀kan kó nù kan ó ti fẹ́ ṣe tẹ̀ ó fẹ́ wọ́kọ̀ wọn iná ni ó ọlọ́wọ́ rò yìí bí iná ó sì mọ bí fọ́nà ọ̀dọ́nà tàkáàdù tàmẹ́yẹ́sù tó wáyé pé kí nǹkan jí kí ẹ̀yẹ náà lára ká méjì náà ìbínú náà ìjọ́jẹ́ mi sí ilé ìjọba ọ̀gá tí ò wá tó bẹ̀ jọmọ́ kò tó bẹ̀ tó tó bẹ̀ jù bẹ̀ lọ jọmọ́ bó ṣe wíkẹ́ ẹ̀kẹ́ ọ̀gá náà kí ẹ̀wà kàkà kó náà sáàtì lọ́sọ́dọ̀ ọlọ́run ọlọ́run òfìlẹ̀ ọlọ́run jẹ̀ wọ́n anábì ní sọ̀rọ̀ àṣà táwọn náà wà lábẹ́ ṣàkìtà pé dàbí náà wọ́n náà lé sí ibi ọlọ́run ilé ìtàbí ìyẹn wọ́n wọ́n nílò ìgbéra àwọn kálá wà lọ́sọ́tọ́ kan ìgbàwó ìkú fi asẹ́mẹ̀ ìwúlà aṣẹ̀yí kan ẹ̀ẹ́gbọ́ nínú wọn aṣẹ̀yí tààrọ dúdú lánfàs fi sọ́dẹ̀ látẹ̀sẹ̀ tí òṣèré olùlúgbò ká ọ̀náhù atlàkọ̀ alásọ́ọ̀tì àtàhà tó wọ́n ní orí dídún tó jọ dídún ìmá kẹtẹkẹtẹ tí ó hàn báwọn mọ̀ná wọn ìlàwó ìkú fi asẹ́mẹ̀ ìwúlà aṣẹ̀yí kan bí iná ó sì máa hàn ní ẹ̀sọ́nù bí iná ó sì máa nígbé ni iná ó sì máa hàn wọ́n ti mọ̀ ìpò dídún náyẹ́ so ní ẹ̀wà fi ha nígbà wàyí àtàfù ọlọ́ni ní dọ̀mí fi ha tàfù وترتفع النفاء لهيبها yóò wá dáa ní pé àdínkù ju tẹ́lẹ̀ bí iná tó yẹ pé kò ti lọlẹ̀ díẹ̀ tẹ́lẹ̀ gbàtà wọ́n gbé àwọn ọmọ náà bọ̀ tí ọ̀pọ̀lọ̀ tó pé èèyàn ló rí fún ẹlẹ̀ gbàtà wọ́n dáa náà bọ̀ ìwọ̀n gbòtí bí a kó dáadáa ni wọ́n gbòwò ní ẹ̀ta tó wù bẹ́tẹ̀ tó fi wù làhàbùà àlàyébùà jíjú rẹ̀ wọ́n ń lọ sí wọ́n sí wọlé bọ̀ ọlọ́ni yóò mọ̀ nà kú lórí jahannama alẹ́ ìfàdá. Ẹ̀wọ̀n bí náà ti bínú bínú ẹ̀ ọlọ́nà bínú ó náà bọ́lá bínú. ọlọ́ni àwọn àṣọ fún jahannama pé àṣàlẹ̀ òkun náà wọ̀ ni. a kò tún dẹ́dẹ́ alẹ́ ìfàdá bí o ti yóò yóò sọ fọ́nà pé àìlè màtí ẹkú wọn wá sí àwọn. Wọ́n tún kọ́ wọn sí àwọn mímọ̀ tó kí ẹ̀ṣẹ́ wọn ọlọ́run ẹgbọ́n sí tí tọ́lọ̀wọ̀ ìwé ìfẹ́ fún àwọn ilé ìsinmi mo ti dárí jẹ́ àwọn ilé ìgbà ọ̀dà wọn lọ́wọ́ àgbé ẹsẹ̀ rẹ̀ sí orí tí ó sọ pé a hasbi hasbi àwọn ó tó máa àjò jẹ́ ọkọ̀ ọlọ́run sì tún padà lọ àwọn ẹ̀rọ mo gbọ́ àwọn olùwọ́ lọ́wọ́ lára àwọn tọ́lọ́wọ̀ wọn ò tiẹ̀ ní gbogbo àwọn ìwọ̀n lára lára lára láti kọ́kọ́ bẹ̀rù láì gbogbo ẹgbẹ́ yẹ ọkọ̀ lọ́nà àtàwọn tó lè gbéra tàbí rẹ̀ àwọn ti lọ àwọn wa ṣáwà ló bá wẹ̀ àwọn ṣáwà èèyàn tó sì ti búra ẹnìkan wáyé tó sì ti búra mara ẹ lọ́wọ́ náà kò sànù wa o. àwọn afárá ní alọ́gọ́yì ìbínú tí wọ́n pè ní gọ́yì aṣáájú mi náà gbọ́dọ̀ ó ju ìbínú lásán lọ ìbínú tó le ṣèdí ìlú gbọ́dọ̀ tí wọ́n pè ní kíni ọ so abẹ́ ẹ̀ lọ́nà láti ìnáma olùdíyàfìyà fọ́nà àmọ́ step by step láwọn yóò wà wọ́n ṣàgbé ìdá ó lè kú gbogbo wọn yẹn ọlọ́wọ́ fẹ́ sọ tẹ̀síl wọn kúlàmá olùkíyà fi afa ojú every set tí wọ́n bá kéré sàálà mú kọ́sà náà tó ha ẹjá ló bí lẹ́yìn ìṣàlọ́ abẹ́rán ilé ìdíkà kálé lẹ́yìn àǹfààní rẹ̀ ìjójú bá ṣe gbogbo àṣìṣe àti ìṣọ́kùsọ káwọn sọ bẹ́ẹ̀ lọ́kùnrin yìí wá o èyí tó jọrọ lọ́n bẹ́ẹ̀ fún joseph sọkàn wa o èyí tí sọ̀rọ̀ lọ́wọ́ lọ́kọ̀ fún àṣẹ lórí ẹ̀kọ́ fún wa níwọ̀n àti ó kọjá bẹ́ẹ̀ láti ìsàlàyé bẹ́ẹ̀ lọ subhanallah ọlọ́kọ̀ gbà wẹ̀ wọ lọ́mọ taqabbal siyamana taqabbal ruku'ana taqabbal du'ana اللهم وفقنا الى اعمال صالحه وفقنا الى ما تحب وترضى انك لا تشرك بك اللهم صل على محمد وعلى ال محمد وصليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال محمد وبارك على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك السلام عليكم ورحمه الله وبركاته. wọ́n béèrè pé béèrè pé what are the benefits of wives living together Islamic perspectives as Thank you. gbogbo and is is it proposed for husbands and forcing them stay together because I don't like it. Ọlọ́run kọ́ wa sọ ẹni lẹ́sàn-án náà. mo láìkì mo bá ṣe sọ̀rọ̀ yìí kò bá dùn mí ká ní pé ìjọba láwọn láìkì jẹ́ ọ̀rọ̀ ìyàní mẹ́sìn wọ́n dùn máa ń lọ́sàlà ìlú lọ kí àwọn èèyàn ojú papọ̀ wọ́n wọ́n kí ní àǹfààní ẹ̀ lásán àǹfààní ẹ̀ ṣàlọ́ ṣùgbọ́n wọ́n láwọn láìkì wọ́n ti bọ̀ ọ̀rẹ́ wọ́n sì sọ̀rọ̀ ìyàní kí àwọn ìdílé papọ̀ obìnrin ẹni kó wá rẹ́ǹtì ọkùnrin ni kó yọ̀ǹde èèyàn náà ó kó ràn lọ́rùn nǹkan kọ́ ó sí àwọn lọ kó ràn àwọn kan lọ́rùn àwọn wá wẹ̀ ẹ̀ tó yé ṣòwò tá a gbọ́dọ̀ jẹ́ abá a gbọ́dọ̀ sọ nǹkan méjì tó ràn wá sọ̀rọ̀ kò síbi láti rẹ́ ìgbé dandan kí àwọn méjì lè papọ̀ àbí ìwà apáyà ọmọ lọ́rùn. àti rẹ́ẹ̀mù àti rẹ́ẹ̀mù sọ pé wọ́n ní wọ́n gbọ́dọ̀ gbé papọ̀ yẹn náà. ìmọ̀-ẹjọ́ fíìlù ìtìrìtì máa ń gbọ́ ọlọ́gbọ́n ọlọ́rin ọmọdé pẹ̀lú lọ́sọ̀ ìlọ́kọ́lọ́ ìjọ pípapọ̀ kan ó ní àlàyé nínú pípapọ̀ ní ara rògbóyé ìyẹn náà bẹ̀rẹ̀ ní ìjẹ̀rí ká tó máa ṣàlàyé àbí tí ẹ ní ìjẹ̀rí ká tó máa bá ẹ̀rí ìjẹ̀rí ara ká àti máa ti sún náà iya e fi dàrí. àwọn mi wọn lo bára mi ṣe tó ilé ẹ̀ mi ni. kò yé tú bẹ́ẹ̀ lọ tọ́lá tó wá ní gbé papọ̀ kò yé tú because every yàrá àwọn ìyàwó àdàbí ó ní yàrá méjì ó ní yàrá kan tí wọ́n máa ń lò sí àti tí wọ́n ti dáná mọ́ ọ̀pọ̀ wọ̀ nìkan ilẹ̀ wọ́n ti dáná òun ìsábà ní ọ̀fù ẹ̀wọ̀n ilé ayé jẹ́ wọ́n ṣe wọ́n ṣe àwọn yàrá wọ̀nyàrá tí wọ́n wọ̀ yẹn ní ọ̀bá ní ọ̀sẹ̀ pẹ̀lú ayọ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀ wọn náà sọ ìkó tó máa sọ you see now personal toilet náà ìrọ̀ wí yóò wá yàrá ọ̀rẹ́ òní personal toilet àwọn ìyàwó ànábì náà ó jáde nínú ilé wọn ó wà rìn láti ní omi àwọn àdé òkè òdò torí wọ́n tó wà sí ìlọrin báyìí àwọn àdé òkè òdò ní wọ́n ti mọ̀ kọ́ ọ̀rìn èèyàn wá lọ yàrá làbò junction yóò lọ yàgbẹ́ ní àmà ṣe jẹ̀rí tí ò ní bọ́lẹ̀ ní tí mo sọ ìkí láfàní ẹ̀ láfàní ẹ̀ ní fáwọn tí ń sọ pé alábìgbò wọn pápọ̀ wọ́n ní sí ẹni gbàgbé pé culture máa ń di láàrin nǹkan àyí láàrin o gbọ́dọ̀ fi tọ́lẹ̀tì sí ara tí obìnrin máa ń gbé tọ́lá àjọ ìgbà wọ́n ní àwọn ọ̀pọ̀ ti ń gbé láyé ìgbà kan sọ fíìmù lásán téèyàn bá ti sọ tó bá ti yàtọ̀ sọ́rọ̀ náà nípa ayẹyẹ yẹn kò sí mo lè ní pàdé lò kò sí mo lè ní pàdé lò àdúgbò sọ wáyé wà mẹ́sì. tó bá jẹ́ pé nínú orí ayé tá à ń gbé ni ẹnìkan ijó ní kápá òun ni àwọn fẹ́ẹ́sì UI kéèkì yẹn ó wá ní toilet àbẹ́tò tí wọ́n lọ máa ṣe àkókò àtẹ̀sí tí wọ́n ra mọ́ tí ò bá ti jẹ́ ó ní ìwé ìlú tí ó ní sẹ́sìpẹ́ǹtì ọ̀nà obìnrin ìyẹ̀wò ìwárò bóyá ẹlòmíì bá ń gbé tẹ̀lé lọ́wọ́ yọjú. ó dàbọ̀ ẹgbẹ́ mi bá wọn tọ́kọ rẹ̀ lọ́wọ́ bá wọn dúró lẹ́nu ọ̀nà tó fi ṣe fún tó lágbára ní àbí àkẹ́sì. ìwọ wà ní fọ́ọ̀sù kẹ̀lú wà ní sẹ́kọ̀ndù àkẹ́sì àpọ̀ ọ̀nà ibi ayé ń gbà wọ́n sìn ní mẹ́lòmíì sọ tí ò

bẹ́ẹ̀ fọ́kàn sí Ìlọrin làwọn ìgbà tó wà lọ fọ́kàn sí bí Port Harcourt ó ní kí wọn ní ríra wọn tó bá fẹ́ kí wọ́n yá wọn lórí kò sí pọ́lẹ́ àwọn ọ̀rẹ́ náà sì lè mọ̀ màrà wọn ní àṣẹwọ̀ ní Abdullahi ojú ọ̀rẹ́ náà Abdullahi ayé sí àbájì àwọn ọ̀rọ̀ abẹ́rẹ́ ayé sí àbájì ó wà pàmí síbú ó sì láǹfààní tiẹ̀ náà káwọn ìyàwó gbé lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n pàmí sí kókó sí láǹfààní yẹn àǹfààní tó ní ìlú pé kì í jẹ́ kó wọ́n dín wàhálà kù láti ẹ̀bà ríra yìí ó lọ bí lé ní olùbẹ̀ yẹn lọ́la sí problem so but kí wọ́n jọ gbé papọ̀ méjèèjì ní ti ṣe pé ilé ìgbéwì àìlé ìgbéwì àkọsíṣe wọ́n sì ń gbé papọ̀ òṣìṣẹ́ ìkọjá nìkan lọ láìláìlá so asọmọ pé méjèèjì ló wà lọ tí ìbá ti bẹ́ẹ̀ sọ pé sometimes situation yìí fà ìgbà pé èèyàn mo lọ kí ẹnìkan láìpẹ́ ẹni in Nigerian context alone. Nigerian context tó túmọ̀ sí pé tẹ bá fi wọ́n ẹ̀rí ìtúsúrù sí láéláé ó sì ẹ̀wọ̀n gbé ní duplex tó jẹ́ pé iye tí èèyàn san ní ọdún kan yìí seven million ní san owó lé lọ́dún kan olówó ni wọ́n tún ní alọ́nìkan wá lọ kí ẹ̀rí náà lábùjá ìyàwó mẹ́rin lé ní ẹwọ́n ní nínú that duplex gbogbo ọjọ́ gbé bẹ́ẹ̀ ẹ bá rọ́mọ Nàìjíríà yóò ní that's fine There are èèyàn bẹ́ẹ̀ pé kò mọ tí wà ní back of his mind tó ní sọ tí ń sọ yẹn kí sọ̀rọ̀ náà ó sì lámọ́lẹ̀. Kìkì í ṣe nǹkan tí ìdájọ́ ẹyọ kan báyìí ní la ìmọ̀ straight. Sometimes things can be better. Fáwọn ọmọ kí wọ́n ṣọ̀tá ká ṣe dáadáa yàtọ̀ sáwọn orogún táwọn ọmọ yìí ṣe yẹn yẹn ṣe súná ọ. Wọ́n gbé wá sínú sáwọn bíbá yìí. Sọ̀tọ́ lọ́ba ṣe ọ̀bálẹ̀ tó dúró déédéé. đi đâu vậy ọmọ ẹ̀wọ̀n yìí ríra wọ́n yàtọ̀ Thinking. Ẹ lẹ́kọ̀ọ́ tó ló ṣe yìí. tó àwọn ọmọ ẹ̀wọ̀n ìṣàbà ríra wọn yàtọ̀ bẹ́ẹ̀ lọ́lọ́ ti ràn ṣàmọ́ bẹ́ẹ̀ tọkùnrin bá dé ogun iná lẹ́jọ́ rí mọ́sà sí sáyè fáwọ́ sí ó gbé kan lọ sí ògbé lọ sí ògbé ẹ̀ náà lórí so àǹfààní péjọ tọmọ papọ̀ yìí ah, á ọmọ dá púpọ̀ kan púpọ̀ kan bọ́ tó ní ìdí kọkùnrin dúró déédéé ọmọ ṣàwòsí pè ní iṣẹ́ wa bẹ̀ dúró déédéé ọmọ ṣàwòsí àti nọ́tọ̀ ọmọ papọ̀ lè àwọn ọmọ kọ́ social eh, awareness wọn máa háì wọ́n nílì láti wọ́n ti máa kọ́ láàrin àwọn wọ́n bí ìrírí ẹ̀yìn máa ṣe ìkọ́ sí máa pọ̀ wọ́n tẹ̀ ṣe papọ̀ àǹfààní wà bẹ́ẹ̀ náà ṣùgbọ́n àgbà ní àǹfààní ni wọ́n fi ọ̀dọ̀ fún ọ̀tá yìí ìmọ̀nà bí ọ̀rọ̀ but èyí tèmi ni pé bí yá ìmọ̀nà ní kì í ṣe wọ́n tó àrọ̀ ó tún máa ń bẹ́tà nìkẹ́ nílé tó tóbi quite different apartment wá wà nínú ilé yẹn tó lè fààyè gba ilé ìmọ̀ sábà dá púpọ̀. mi ò rí ẹgbẹ́ yẹn but ìyẹn ní ìsinmi tó wá ní àwọn àyè àgbẹ̀bẹ̀. àwọn obìnrin kan wà sọ pé yes ó ti wá kára ìgbà tó ọba tó ní kápá ṣùgbọ́n mi ọlọ́run máa ń yí ní ibi tó ní ọdún sọ́yìn kó kàbọ̀ dáńtẹ̀ ẹnu mi ò mọ̀ nìkan yóò ní ayé lè yí ibi tí wàá fi pẹ̀lú ẹ̀ náà. Ah. So he keeps forcing you into what is not convenient for the person. So tó bá gbà ọ̀rọ̀ You want to ìjẹ́sẹ̀ gbogbo You want to come ń You want to pa ọmọ You want to gbé papọ̀ You want to ìrọ̀ ìwọ̀n. So ó lè fi pẹ́ àwọ̀ convenient fún mi. Ó lọ lè jẹ́ àtàkùn àti máa ń ta ẹni are convenient fún mi. Ọ̀rọ̀ mi ẹ̀sìn ìwọ̀ convenient fún mi. Ẹjọ́ are convenient fún ọkọ̀ mi. Ẹjọ́ Yorùbá yóò gbé lọ lẹ́lẹ́. Àwọn àjọ kó àkọ́. Ibi mi ó gbé ní fi pàdé ọ̀lọ́rùn ẹ̀tọ́. Àwọn choices yìí wà aláwọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn. Àti ọlọ́run àti ìṣòro láì lọ sí ọ̀sán. Yeah.